this i like this my camera look at this one natural this one with filter bó ṣe ṣojú mi bó ṣe jẹ́ kójú mi tóbi. This is shot of one verse eight. join me to on YouTube, Facebook me. Please, quick one. You know, I can't do anything without prayer. Let's pray. Let's pray. Some people that abuse me. This one, you can see me on Facebook. can look so reddish. I look so Kupa kupa, but I'm not. <laughs> it's a filter. <laughs> well, this is my recolor on YouTube right now. That's my recolor. That's my red color. You know, I can't do without prayer. Tolu, you are going to read this, but no problem. I have a few seconds to do this. Uh, thank you, Father, for this hour. We worship you, Lord, because you are God, nobody like you. From east to west, not to Saturday, be the exalted, be glorified forever in Jesus' name. Lord, we say thank you. Lord, we appreciate you. For your love, we say thank you. For your goodness, we say thank you. For everything you have done in our life, we say thank you. For all our countries, <laughs> how many countries did I have? Yes, I was born originally from Nigeria. Yes, also hi now in Canada. I'm also a citizen of Canada. Yes, for all our countries. For those who love us also, that are living everywhere in the world, we say thank you, Lord, for what we're about to discuss today. Thank you, Lord, because the attention of our great men that we have called, and because we want solution for peoples. Thank you, Lord, because you shall send solution to us as well. We wish people good, goodness and mercy also shall be our portion. Thank you, Lord, because we shall not die but live to the glory of God. Thank you, because no weapon fashioned against us shall prosper. Thank you, Lord, because you are God of solution. Thank you, because you shall send solution to all problems that we're going to mention on this platform now. Thank you, Daddy. Lord, we appreciate you, Lord. I declare this platform open in the name of the Father, the Son, and the Holy Spirit. Father, speak through my mouth and not my tongue in the name of Jesus for the attention of our great people, our president, we call him, the people in power. Father, Lord, they shall heed to this word. They shall obey you. They shall do the right thing. In the name of Jesus, our country shall not die. Those people want to leave the country, who want goodness of the country, they will not die. The country will not die. Resources of the country will not die. But Lord, you shall continue to promote that country and any power of darkness and those people hurting like principalities principality, the, the rulers of darkness that is operating to destroy the resources and those who want to promote the country. I pray, Lord, that those principalities shall be disgraced. They shall be rendered useless in the name of Jesus Christ. But your country shall be exalted because we commit everything to your care. And those who believe in you shall not be put to shame. We trust in you. Even when we want to talk to them, we always pray to you, Lord, because the heart of king is in your hand. Ọkàn wọn, <laughs> ó wà lọ́wọ́ o bàbá àwọn president wa àti gbogbo àwọn ìka wọn yìí náà ilẹ̀ dáhùn bó ti ẹ̀ jẹ́ pé wọ́n lọ fi ọkàn wọn fún èṣù láti máa bà orílẹ̀-èdè wa jẹ́ ọlọ́run ayérayé àwọn tó ti fi ọkàn wọn fún èṣù láti bọ orílẹ̀-èdè jẹ́ láti máa dèmóòtì orílẹ̀-èdè wa ọlọ́run jọ̀wọ́ bá wa kó sí wọn nínú lónìí o èyí tó bá lòun ò ní gbà ọlọ́run fún okùn àyà rẹ̀ sọnù lórúkọ jésù olúwa gbọ́ orílẹ̀-èdè wa sílẹ̀ jẹ́ káwọn mẹ̀kúnnù àti àwọn aláìní olúwa jọ̀ọ́ ṣàánú fún wọn mi kò sí ẹni tó bá dá orílẹ̀-èdè tó bá dá iléeṣẹ́ sílẹ̀ ó fẹ́ káwọn àwọn orílẹ̀-èdè náà kó dára ni kó sì ríṣẹ́ ṣe káwọn èèyàn lè jẹun kó má kú sínú ipò ìpọ́njú ọlọ́run o gbogbo àwọn kàbá gbogbo àwọn tí ò fẹ́ oríire fún orílẹ̀-èdè wa ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ wọn o orílẹ̀-èdè wa dọwọ́ rẹ tìrẹ ni because the bible say bẹ́ẹ̀ ni yorùbá ni màá fi sọ the bible said 24 said the earth is the lord and everything is mm, yorùbá mo fẹ́ fi sọ ó ní tolúwa ní ilẹ̀ náà àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó là fìdí rẹ̀ sọlẹ̀ epo a sì fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun àti omi ó ní ta ní ògórí òkè olúwa lọ tàbí ta ní òdo níbi mọ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ẹni tó bá ti ní ọwọ́ mímọ́ àti àyà funfun àwọn tó bá fẹ́ràn ará ìlú wọn tó ń da orílẹ̀-èdè tó ń da iléeṣẹ́ sílẹ̀ tó ń fẹ́ káwọn èèyàn oríṣẹ́ ṣe àwọn náà ni ó yẹ kó ń gbà láàyè bẹ́ẹ̀ ni àwọn bírò àwọn wo àwọn ẹni náà bẹ́ẹ̀ ni bí àwọn aláàjì Dangote àwọn ni ọlọ́run tó dá ayé àti ọ̀run jẹ́ kí àwọn kàbá ìjẹ́kó tẹríba fún agbára ọlọ́run alààyè jẹ́ kí orílẹ̀-èdè wa for the first time jẹ́ kó tẹ̀síwájú agbára tó ń fani sẹ́yìn àwọn selfishness spirit the wickedness spirit the conqueror and devourer that eating the souls the eating it all. tí wọ́n fẹ́ kí àwọn mẹ̀kúnnù tí wọn ò fẹ́ kí orílẹ̀-èdè náà kò gbérí nítorí pé àwọn káwọn nìkan ṣẹ̀ṣẹ̀ máa gbérí orílẹ̀-èdè tó má dé pìnlẹ̀ orílẹ̀-èdè kò ṣe ẹnìkan ló ń jẹ orílẹ̀-èdè àwádé ẹnìkan ò kì í jẹ́ àwádé bẹ́ẹ̀ ni what they wey they call nation is not one person is not only cabal is not only one wicked souls that want to be eating just because they want to be they want to they want to they want to be enjoying the success they know they don't want anybody to have ways they want to destroy systematically ruin people's life because when you are not working you have no income you have no way to how to survive, then surely you have short life. You will commit suicide. A lot of bad things will be happening in nation. That day we don't want that again. We pray. We want you to arrest those evil ones. As we are calling our evil president, he's number one. Ní already èdè Nàìjíríà ń sìn. Lẹ́yìn tó bá ti number one now is President Bola Ahmed Tinubu. We want to call him today. Father, speak to him as we want to speak today. Minister to his heart in the name of Jesus Christ. He shall call all those people to order in the name of Jesus Christ. And the refinery of Dangote shall start working. And anybody that condemn condemn that place again tó bá ti condemn iléeṣẹ́ yẹn ìdílé wọn máa wà condemn anybody that condemn that progress of that Nigeria such people shall be condemned they shall be rendered useless in the name of Jesus Christ but God you are the one that started a good job you shall perfect it Lord do wonder now thank you Father because you answer prayer I know a lot of things they fight me they wage war against me they hindered me for me saying the truth, because I wish people well, because I want my, my country to excel, not because of the rich people there, no, because of the innocent ones, those who go to school, who want to work, who have not getting, to have nothing to do. That's why we are fighting, we are praying for the country, not because of the rich one, some of the people, tabagbe àwọn èèyàn sókè, wọ́n tó kọ́ balẹ̀ fún wa lónìí, kò sẹ́ni tó fún mi ní owó, mo gbẹ́kẹ̀ mi sókè, mo gbé ọkàn mi sókè, mo wo olùpilẹ̀ṣẹ̀ mi nìkan, àti aláṣepẹ́ ìgbàgbọ́ mi, Ọlọ́run o, nítorí pé mo ṣe eléyìí nítorí ọkàn mímọ́ nítorí àyà funfun nítorí ìfẹ́ tí mo ní sí orílẹ̀-èdè mi ọlọ́run jọ ṣàánú fún mi o èyí tí mo fẹ́ wí lónìí ó di èdìdí o whatever I decree today shall be established on earth in that Nigeria and it shall be established in Any ẹnì kàbá tó bá ránṣẹ́ ní kọ̀rọ̀ àbí ní gbangba láti bá mi jà ọlọ́run bá wọn jà omi gbígbóná ni kò dàlù wọn ilé wọn kò gbóná ọ̀nà wọn kò gbóná ayé wọn kò gbóná bẹ́ẹ̀ lórí kò yí padà Dangote refinery a ti celebrate ẹni bíi pé yóò ṣiṣẹ́ ẹni tó bá ní kò ní ṣiṣẹ́ ayé ẹni náà ni ò ní ṣiṣẹ́ mọ́ yes ìṣàrí <laughs> ó máa ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ni o gbogbo àwọn èèyàn tó wá sọ pé tí wọ́n bá ti pín kọ́ máa pín lẹ́yìn táwọn èèyàn bá ti invest owó síbẹ̀ tán ẹ tó bá ti pín fún àwọn kọ́ di nǹkan tó máa gbà lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ a máa bàjẹ́ ni gbogbo ẹni tó dúró síbi ìbàjẹ́ tó máa ń fẹnu ba nǹkan ẹni ẹlẹ́ni jẹ́ tó máa ń ba owó òwò àti ìṣerere orílẹ̀-èdè yẹn jẹ́ mo gbàdúrà fún gbogbo yín o ayé yín máa bàjẹ́ ó tó àkókò bẹ́ẹ̀ ni o ó rí bẹ́ẹ̀ kò sí ní padà president Bola Ahmed Tinubu mo gba àyà yín fún Ọlọ́run lónìí ohunkóhun tí ò bá ní jẹ́ ní tí ò ní jẹ́ kẹ́ gbọ́ lónìí mo gbàdúrà fún nǹkan náà kò ní ṣẹlẹ̀ o ẹ gbọ́ ohun tí Ọlọ́run bá wí ẹ gba àṣẹ Kristi nítorí pé tí iléeṣẹ́ yìí bá bẹ̀rẹ̀ yes it to be in record that during your tenure yes that is when you finally started working o oh, in Nigeria you have not been working for decades but we want this Nigeria to start working by fire by force He must work in the name of Jesus Christ agbára wo ló máa ń ba òwò jẹ́ agbára tí ò fi ara lé rẹ̀ tó mọ̀ ń fi oore fún ara àta agbára kó ti lé tà ó yá ọlọ́run bá yín wí o olúwa bá ọ wí Sátánì o ẹ jáwọ́ kúrò lọ́rọ̀ wa ó yá lórúkọ jésù ẹ máa jáwọ́ kúrò gbogbo ẹ̀yin abatẹnijẹ́ ẹ̀yin akótilétà ọlọ́run bá ọ wí bẹ́ẹ̀ ló wí kò ní padà and continue time your selfishness because of your selfishness your, I mean selfishness of yourself you want to block that you want to destroy that Dangote refinery it's not going to possible bẹ́ẹ̀ ni o nítorí pé àti gbogbo ẹ̀lẹ́ ọwọ́ Ọlọ́run yes yari bobo so kataba negede bobo santa yababa neri baba santa yaba bẹ́ẹ̀ lórí kò ní padà orílẹ̀-èdè yẹn ó máa dìde ẹ̀yin kàbá ìkà ó tó àkókò fún yín tẹ́ bá ti nílé iṣẹ́ yẹn ò ní dúró kí lẹ̀ ń dúró ṣe láyé ó yẹ kẹrù yín ẹ máa lọ sọ́run gbogbo ẹnikẹ́ni tó dún ti orílẹ̀-èdè náà tó ní kò ní ṣe é ṣe fún orílẹ̀-èdè yẹn tó ní orílẹ̀-èdè yẹn ò ní kò ní ìgbèkùn ní nǹkan tí ọlọ́run sọ fún mi tí mo ti gbàdúrà láti bí ọdún méjì tí ọlọ́run sọ fún mi ó ní mo lọ sí ìpínlẹ̀ orílẹ̀ náà ó ní mo lọ ṣiṣẹ́ agbára ìwọ kò wá dúró sórí ilẹ̀ náà ó wá nígbò òní jẹ́ kó ṣiṣẹ́ ìwọ tó olóòní jẹ́ kó orílẹ̀ náà rìn láti òní lọ ilẹ̀ olóṣọ́ di arọ ilẹ̀ gbé ọṣibú ilẹ̀ ó yá gbọ́rọ̀ olúwa o ẹni tó bá ní orílẹ̀-èdè yẹn ò ní ṣiṣẹ́ tó ní iléeṣẹ́ Dangote pápọ̀ ò ní ṣiṣẹ́ tó lọ́pọ̀lọpọ̀ ló máa rí iṣẹ́ ṣe ń bẹ́ o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lówó ló sì máa ṣe dáadáa orílẹ̀-èdè wa náà máa tẹ̀síwájú ó máa dára fún ẹkọ́nọ́mì wa dáadáa a ní gba hundred percent but yóò dára fún wa ṣùgbọ́n ẹni tó bá ní kó má dára fún wa nítorí pé ó fẹ́ kí ilé ònìkan àtàwọn ọmọ ònìkan máa gbádùn àtàwọn ọ̀rẹ́ tòun kó máa gbádùn tí òwe kó dáa fún wa kò ní dáa fún ọmọ bẹ́ẹ̀ lórí kò ní padà ọlọ́run gba orílẹ̀-èdè náà sílẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà Dangote refinery ó máa come good is the best wọ́n bá sọ pé wọ́n jẹ́ the best in Africa wọ́n wá sọ pé ẹ eh, eh, nítorí bẹ́ẹ̀ gbogbo tó bá ń jáde mẹ́ ipe low quality irọ́ ni it cannot build fantastic it cannot be the best in Africa and produce what is not the best be the best are going to be coming from that and Nigeria you are going to that level anybody tí o bá fẹ́ tí o fẹ́ gbà wọ́n tú Ọlọ́run nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe dúró sókè bẹ́ẹ̀ ni nítòótọ́ lónìí gbọ́ Olúwa lónìí ilẹ̀ àti ẹ̀kú rẹ̀ nítòótọ́ ṣùgbọ́n ó dúró sórí gbogbo ènìyàn ó ga ju ènìyàn lọ kò sẹ́ni tó lè débi tó wà ọba tó ga ju gbogbo ayé àti ọ̀run lọ ìwọ tó bá lóò ga nínú ayé níbikíbi tó bá wà ìdá east west north south tó bá lóò ní jẹ́ kí Dangote refinery ó ṣiṣẹ́ ọ̀run máa gbé e wálẹ̀ Dangote refinery will work and many people will be beneficial in the name of Jesus Christ the country we work through the Dangote refinery things will get better so shall it be in Jesus name we pray amen ẹ má bínú ẹ káàbọ̀ síbí olúwa ẹ̀yin lẹ́ máa ń gbẹni tí ò bá ti lẹ́ni kọ̀ọ̀kan ńgbà tí ń bá sọ̀rọ̀ àwọn ènìyàn olúwa sọ tèmi náà lójú àwọn tí ó bá mi rajà tí ó ṣàánú fún mi torí orílẹ̀-èdè tó bí wa tó bá ti fẹ́ ṣòwò tó tiẹ̀ jẹ́ kékeré báyìí wọ́n á ni yes they don't need to me as small bí mo ṣe kéré tó yìí tó bá rí ẹ tó bá nice tó bá fẹ́ jẹ́ kí àwọn ènìyàn tó jẹ́ tó dára tó bá ṣòwò wọn á bòwò ẹ jẹ wọn ò fi ilé wọn ò ní jẹ́ kó tó bá tó bá yára ta wọn máa pọn lé nítorí pé wọn máa lè kówó náà pamọ́ sókèrè láti lè máa fi jẹun láti lè máa fi tọ́jú ọmọ wọn láti máa fi tọ́jú àwọn àlè wọn àti àwọn ohun tó bá ní ṣùgbọ́n tó bá ti jẹ́ pé tí àwọn èèyàn máa tó bá ṣe dára fún orílẹ̀-èdè yẹn á ba ọgbẹ̀ jẹ́ <laughs> ọlọ́run jọ̀ọ́ gbé gbogbo wọn lẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà in Jesus name we pray I open this prayer for once again in the name of the Father the Son the Holy Spirit hmm, ó lọ tí total control mi ní kú nítorí eléyìí ẹni bá lọ máa bá mi jà nítorí ètò mo fẹ́ sọ lónìí ẹlẹ́dàá mi jọba mi bá wọn jà ẹlẹ́dàá jọ mo bẹ̀bẹ̀ ní o tó bá lọ máa bọ́ ọmọ mi jà wọ́n ti bọ́ ọmọ mi jà nítorí òtítọ́ ọ̀rọ̀ tí mo sọ wọ́n bá mi jà lóríṣiríṣi ọ̀nà ọlọ́run àlè jà bàbá gbèjà wa jà hmm, olúwa gbèjà wa jà ọba tó ń wọ kẹ̀bẹ̀rẹ̀ ju ogun ọba tó ń jà tí ò fàdájà tí ò fi mọ́ ṣe olú àjà fún wa gbọ́ ìwọ ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dọ̀ ogúnlógún wa láwọn oníwàlá ìdààmú onídààmú kò ní di tèmi mi nílò ayé mi nínú ìpọ́njú èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àti orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn tó bá fẹ́ wá fẹ́re bẹ́ẹ̀ lórí kò ní padà jésù olúwa wa àmín you are welcome to this platform once again in the name of the father the son and the holy spirit i called um, president our first. Uh, first citizen, that's President Bola Ahmed Tinubu. So the progress, I think the progress they said they go, the Lancet is going to be issue. I I copied some um, and I paste it on my platform. I'm happy for that. But the remaining ones, we just want a uh, total deliverance. That's total solution for the Nigeria, for the, the refinery. Okay? We want total because a lot of lives are going to be saved And again, it's going to boost even the president himself, the people ruling at this junction. It's going to boost them. So because Nigeria and Shetiri, some people in Nigeria, they are just, they are, they, they call them kaba, You know, you are just putting, I can rate one, the one, do alone law. You know, they, you know, àwọn ló wà all these people tí ò fẹ́ kí refinery kò ṣiṣẹ́ they are the but they are behind the iná tí wọ́n jẹ́ kó sí ní orílẹ̀ because some èèyàn bá ban ṣiṣẹ́ lónìí tán bá ní wọ́n fẹ́ ṣe iná you know they first they frustrate all the àwọn tó bá because they want to make money you understand me One máa kó generator wọlé kán balẹ̀ máa tà you understand me so they are patronizing other people's system China their economy boost they are up today because Nigeria are part of the people who support them in fact if they remove Nigeria from China economy China is nobody I'm telling you authoritatively Nigeria is one of the great country I mean, great, I mean, customer that China has. Not China alone, all over the world like that. Nigeria love to patronize people. They love to show love to even people who are not their people. You understand me? To just to ruin their own self. And they know that the moment they are ruin, they, they ruin others, it's not affecting them at all. Because they are getting, they are selling us like one thousand they were to get money and their family are not going to be affected. And that's why I'm telling a lot of people that, and they use innocent children for protest. They will tell you stories. They will tell you, you know what, these people now, hey, eh, maybe Dangote is this, is that, is a liar. Oh. They won't tell you that they are the one they stole. Let me tell you, a lot of them, they have, they said they, they have uh, franchise on refinery in abroad. I tell you, what some people have in overseas, what some people have in overseas, you understand? If they have it in Nigeria, nobody will be seeking for job no kò ní sí ẹni tí wọn ò ní gbà síṣẹ́ tí ò ní ríṣẹ́ but the business sending those now the uh, refinery tó jẹ́ pé thousand of people ló máa gbaṣẹ́ mbẹ̀ they are wọ́n condemn wọn they fuel i mean everything they want to be producing ní country can you believe that can you believe that the the the most the most janjastic quality ní bó ṣe build there in Africa ṣé dia even the whole one of the best in the whole wide world and they are telling you that what they are going to be producing is not going to be okay. It's because they love to destroy things because it's like now you want to destroy their business and that their business, let me tell you, two that want to be protesting because of idiots. They are, they are evil. They are doing that for their own selfishness. You understand me? I'm telling you, those people who want to, I mean, Dangote refinery not to work. They are evil. They are the enemy of our country. You understand me? They are the enemy of our country. Are you getting me? Ẹ jọ̀ọ́. Oh, mo ti gbàgbé pé president mo fẹ́ bá Your excellency Sadadi that the má bínú. Ẹ má bínú ó ń ká Because tí n bá wo àwọn nǹkan míì táwọn èèyàn kò ṣe ń ṣe evil ní orílẹ̀-èdè wa. Ó máa ń irritate mi. Tó bá réyàn tó fẹ́ ga tó bá rí pé èèyàn eléyìí ó máa tó bá ga o. Ó máa affect family tiẹ̀ gbogbo ìran tiẹ̀ má ga. Wọ́n kò bàjẹ́ ni. Because they want some certain people to be enjoying. You understand me? Because of selfishness and wickedness of their own kini ẹjọ́ sà dádì ẹjọ́ total solution la fẹ́ gbogbo àwọn tó ń sọ rádaràdá yẹn they saying that the quality of the diesel or whatever coming from Dangote is not quality please èyí tó bá ti jẹ́ Nàìjíríà a lè sọ because let me tell you the truth wọ́n máa ní supporter from overseas you understand wọ́n máa ní supporter from overseas so but those one in Nigeria take over i mean deal with them help us to deal with them because ṣé kí n sọ nǹkan kan fún yín sáà President Bola Ahmed Tinubu daddy me, Baba Sade ẹ those people want to destroy the refinery they are part of the enemy of your government wọ́n máa sọ pé ìjọba kan Nàìjíríà ò kì í ṣe àṣeyọrí a dẹ̀ ti sọ fọ́lọ́run a ti fi ọ̀nà wa lé Ọlọ́run ó ní bàbá mímọ́ mo ti fọ ọ̀nà mi lé ọ lọ́wọ́ a fi ọ̀nà yín kò ṣe ẹ̀yin gógó ipò yẹn lé Ọlọ́run lọ́wọ́ nígbà tó tẹ máa wá nísìnyí wọ́n wá fẹ́ máa ṣẹ́rìsà ẹ má support any anybody to say any anybody ni mo sọ to destroy that Dangote or to disturb them because tí economy bá boost tó bá wà okay lónìí then orí yìnyín wọ́n máa gbé fún yín àwọn tó dẹ̀ fail those who have failed ẹ ti understand wọ́n máa fẹ́ kẹ́yìn náà fail ni ṣó ti yé yín bẹ́yẹn Dangote refinery must not fail ẹ ti understand despite they have invested a lot of torí foreign thing ẹ ṣe nǹkan títí ẹ gbé nǹkan tí náà ní arugẹ ṣó ti yé yín gbogbo nǹkan tó bá gbà kí Dangote refinery kó ṣiṣẹ́ for you ẹ jẹ́ sọ fún yín ògo kì í ṣe ògo Dangote is the glory of Nigeria the whole country of Nigeria ni kò ń ṣe ògo Dangote is ògo Nigeria ni ẹ ti gbọ́ fún àwọn èèyàn tó jókòó tí wọ́n máa sọ fún wọn tí wọ́n máa ní wọ́n máa kó ọ̀rọ̀ burúkú sétí àwọn èèyàn for people to be fighting, to be angry because they don't really know. They don't have vision. And they will give them money to say that and to engineer fight and to be causing problem just because they give them low talking contract àbí owó nínú kinní yẹn. Ẹ má jẹ́ ká gbà. Aṣíwájú President Bola Ahmed Tinubu, Daddy Ṣadé, Daddy Ṣèyí, Daddy mi tó dáa, ẹ solution lafe. fẹ́. A fẹ́ kí wọ́n sọ pé wọ́n tún ẹni eléyìí o, ẹni eléyìí. Tó bá ti ibẹ̀ yẹn dá kó tó máa fẹ́ fi ṣe jẹun kó fẹ́ n tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ní ṣé kí n sọ fún yín everybody tí ò invest gan síbẹ̀ tí ò ní franchise síbẹ̀ ẹ jẹ́ kí tẹ́ bá tẹ̀ máa invest ẹ máa tẹ́ bá máa investigate anybody tó bá invest síbẹ̀ kì í ṣẹjọ́ Dangote is not the problem of that refinery okay but ẹ jẹ́ kí refinery kò máa ṣiṣẹ́ so ti yẹn ẹ má bìí kan pé wọn náà máa rán àwọn efcc kan anybody to bá wù kó kì í ṣe anybody to bá jí owó nàìjíríà tó bá invest síbẹ̀ it's not the problem of that i mean refinery and the dangote the dangote refinery has to be working she understand me daddy ẹ jẹ́ kí refinery yẹn kó máa ṣiṣẹ́ anybody to bá ń jagun to tó so sọ rádaràda sí ẹ bá wa kọ́ọ̀bù wọn call them to order torí wọ́n máa ní àwọn kan ẹ wọ́n lè ajá kí president wọ́n lè ajá kí yín when you stand on your right but torí mo gbọ́ pé owó yín lè fi ṣe election owó yín lè fi campaign wọn ò dáwọ́ fún ìwòdìsẹ́ so sponsor yín you sponsor yourself single-handedly for the election torí owó náà fi ṣe election nàìjíríà bíbẹ̀ kọ́ so you cannot be ajá by anybody okay Nigeria this time ara nǹkan tá a fi sọ fún yín pé lè tẹ́ sójú anybody tá a fi sọ pé ṣèbí president Bọ́lá Ahmed Tinubu ni wọ́n lè tẹ́ sójú anybody wọn ò bẹ̀rù kàbá ẹjọ́ ẹ ọlọ́run àwọn kàbá àwèrè kan ògbúdọ̀ bá Dangote jẹ́ as early as possible jẹ́ gbogbo nkọ̀rọ̀ tó ń sọ yẹn anybody tó bá ti sọ jágbàjàgbà lórí ọ̀rọ̀ Dangote to bring that, that refinery down the person must be terminated Is not doesn't qualify to eat anything in the position of Nigeria again NFPC anybody tó bá ti sọ jágbàjàgbà has to be what they have to be terminated simple as that call off anyone. See ẹni tó bá ti sọ pé òun ò ní jẹ́ kí àwọn ọmọ kéékèèké àwọn èèyàn aláìní kún ó ṣe dáadáa nítorí selfness àti títí ẹ̀ ti family ẹ̀ tó dẹ̀ gbogbo tó ń jí yẹn gbogbo owó tó ń jí àwọn tó ẹ̀ ń bẹ́ sọ owó wa nàìjíríà they only buy car for their children I remember mi ò fẹ́ dárúkọ èèyàn mọ́tò nígbà náà ní ó dárúkọ àwọn àgbàlagbà nàìjíríà they will take care of their children ní is on their, their names you understand me but na Dangote gbogbo àwọn tó máa ṣiṣẹ́ ní Dangote refinery tó bá gba salary wọ́n fi tọ́jú ilé wọn tó bá ga níbẹ̀ wọ́n máa fi tọ́jú gbogbo family wọn kò ń ṣe táwọn èèyàn máa gbà sí gbádẹ́lẹ̀ tó máa máa ní torí pé wọ́n fẹ́ ṣe investor torí investment wọn ní overseas for that one not to crash those investors America no no ah, sorry not America o sorry they that invested all over the world you understand me they are the part of people who killing Nigeria economy and resources And ń pe àwọn èèyàn pé we are calling people pé kó wá invest in Nigeria and the investor àwọn Nigeria àwọn the Nigeria that, that investing there you are destroying them báwo làwọn èèyàn tó wá láti òkèèrè báwo náà ṣe máa wá they will come because they will see the way even though tó bá jẹ́ pé wọ́n play lórí intelligent yín láti máa wọnú láti máa wọnú àwọn láti máa destroy nǹkan títí wọn they are wiser than you they just want to destroy yourself but now that Dangote every story lẹ́yìn tó ń build ẹ̀ tán must stop is a jargon what these people are saying they don't love Nigeria Those who are saying bad things about Dangote refinery, who will just want to cause delay, cause, want to stop, they just want to cause the economy to. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run kò sẹ́ni tó gbowó wá sáyé kò sẹ́ni tó máa gbé lọ. President Bola Ahmed Tinubu tẹ́ bá tiẹ̀ lówó ń I know you are not part of the people who build outside the country. Yes, ẹ lè lówó outside the country but you don't build outside the country. I'm not saying anybody is righteous. I'm not saying everybody is okay, is well, okay. But those who even have their money, okay? because nísìnyí gbogbo àwọn ọ̀rẹ́ wọn náà fi wọ́n ṣe ẹ̀yẹ náà they say everybody Dangote friend you know he has friends all over the world he's a friend to the richest man in America he's a friend to all over you know rich people they are they are friends to themselves tell me now they say they are making fun of him because in the beginning they say don't do that oh don't do that oh don't do that oh Nigeria will destroy it oh and they are destroying it now and again let me tell you daddy they will tell you that we are also in support of those people who want to destroy it I'm just telling you you know I used to tell you the truth daddy They will tell you that you are part of the people who want to destroy it. You understand me? So for you to tell the whole world that you are not part of it, you understand me? As you understand me eh? Ẹ kì í invest ẹ mi international investors. You are not part of them. With the list ta ní ta ti mọ̀ kó ṣe pé wọ́n ṣe fún o ta ti You are not part of them. Anyway, you are not part of them. So I want to share Dangote is a friend to our country. For Dangote refinery, kò sí nǹkan tó máa wà ń bẹ̀ tí ò ní da àwọn tó bá ní nǹkan tó wọ́n ẹ eh, tó bá sọ pé nǹkan tó wọ́n tí Dangote gbé jáde pé kò quality tó is a just wọ́n kàn parọ́ ni they just want to stop they just want to they are jealous. they are jealous of it they just want that to stop they want the market to be down they want everybody to be safe you understand me so because they expect what they expect laughter kan ti ṣe tán yẹn they want people some people want to sit down there despite pé àwọn owó tí Dangote san yẹn gan ní Lẹ́kì yẹn àwọn olùwò ló gbà náà àwọn olùgbà torí ẹ mọ ìpè tí mo ṣe níjẹta rí bí mo ṣe mad níjẹta tí mo ṣe ṣáàtì kan ọmọ fadailọ mi ló pè mí ló béèrè owó ilé because bàbá wọn ní ilẹ̀ púpọ̀ mẹ́yẹn náà wọ́n sọ pé Lagos State gba gbogbo ẹ̀ mo ń bọ̀ lórí yẹn o wọ́n ní Lagos State gba gbogbo ẹ̀ wọ́n ní báwo ni Lagos State ṣe máa gbalẹ̀ náà tó máa sọ pé ìdí ìdí kiri kan ìdídọwọ́ estate bùnmílẹ̀ jẹjẹ estate wọ́n gba ilé Lagos State àwọn gọ́ọ̀mẹ̀ntì máa gba ilẹ̀ and then they will now issue they will give it to some people they will no matter the asset you want you understand me i'm coming over that oh yet ẹ ti gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ ìyẹn ò ṣe I area Dangote o owó tí Dangote sọ ń gbà yẹn gan Turn you hundred million kìíní kan tí wọ́n ní wọ́n fi kọ́kọ́ ah oh god wọ́n ní Fáṣọlá náà wà nínú kìíní yẹn ṣá ọmọ ọmọ àtiwájú dẹ̀ ni wọ́n ní wọ́n wà ní pé àwọn náà in fact in fact wọ́n ní wọ́n tún gbowó láti gbé òrìṣà kúrò nínú gbó ẹ̀yìn kan wọ́n ẹ ti understand sí ẹ jọ ẹ torí ọlọ́run ẹ jẹ́ kí ní refinery torí a lot of people ẹ understand mo ní àwọn èèyàn tó tẹ̀lé bá mi ẹ understand àwọn èèyàn ń retí kí ó ti understand mẹ́yẹn ẹ jọ dáàdì ẹ má bínú ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kò kámbó ṣàtìyẹ yín ó ti yẹ yín ẹ má jẹ́ kán purọ́ mọ́ yín o this cabas ó ti yẹ yín mi sọ pé iṣẹ́ ìwà nu wọn tó bá pẹ́ ẹ̀ sí ní pàwọ́ àsìn ẹ lè wà nu wọn ẹ̀yin náà máa wà nu kábàbọ̀ kò ṣe kankan dáàdì mi ẹ ti understand mẹ́yẹn ẹ jẹ́ kó ṣiṣẹ́ a máa bu a boost pé ah ah àwa ta sọ pé nísìn ẹ mọ bí ìyà ṣe ti jẹ wá tó torí gbogbo àsọpọ́tì yín ìyá máa wọ́n máa fi ìyà jẹ mí o bẹ́ẹ̀ ni wọ́n ìyà jẹ ọ̀tá mi mi lè tàn yín jẹ nísìn ẹ jẹ́ kí Dangote refinery kó ṣiṣẹ́ ẹ bó bá ṣe sọ pé àfẹ́ gbogbo kíní o àfẹ́ káwọn èèyàn protest o ẹ mọ iye àwọn tó hẹ̀tọ̀ mi bí mo ṣe gbé kíní yẹn wálẹ̀ ẹ bí mo ṣe flag page mi everybody making money on social media àwọn ò make owó meanwhile wọ́n tún jí owó wa ni ní nàìjíríà yẹn tó ń bá rí ẹ tó fẹ́ ga báyìí wọ́n máa rẹ̀ ẹ́ sílẹ̀ ẹ má máa rẹ̀ àwọn èèyàn nàìjíríà ẹ má máa rẹ̀ èèyàn sílẹ̀ mọ́ téèyàn bá ti ń ba téèyàn jẹ́ orílẹ̀-èdè yẹn ò kí ń fẹ́ ga but nsìn we want to alára àwọn tẹ́tí bá ti wọn jẹ́ tẹ́lẹ̀ they are speaking that we don't want people to spoil people's life again stop stop i mean destroy people's business and career kí ló dé if you don't spoil if you are doing that the country will not grow if the country is not growing you too will not grow when you go to abroad you cannot grow Oh, ti yé. Yeah? kì í ṣe owó tó gbogbo bá ṣe pọ̀ nílùú òyìnbó káàkiri ẹ̀ kò ṣe owó tí wọ́n gbà nílùú òyìnbó táwọn èèyàn máa send in some two hundred dollars pounds to Nigeria and then they be believing they have money tó bá ti lé wá sílé pẹ̀lú twenty thousand pounds then they are millionaire and like that kì í ṣe nǹkan ní blessing for few few people to be going abroad àwọn náà ló máa rọ́wọ́ yọ àwọn tó bá dẹ̀ ń ṣe nǹkan burúkú náà ló máa no kéèyàn dá iléeṣẹ́ sílẹ̀ àwọn èèyàn sí àwọn noble people nìyẹn àwọn tí society need nìyẹn I tell you, the people, they don't want to go into power, for po politics, but they are the best in the system. Those who are creating job opportunity for the innocent people, jobless people, and when they are the ones saving the country. You understand me? Please, daddy me. ẹ jọ̀ọ́ ẹ wa kọ́, ẹ bá wa so, àwọn àwọn ìkà wọn yìí, ó ti tó gẹ́lẹ́, mo ní tó bá for four hundred years àwọn ọmọ kan lọ sí ìgbèkùn Israeli but nígbà tó tó àkókò á break ẹ̀ pátápátá ó ní àwọn bọ́ àjàgà náà kúrò tó bá tó àkókò kan á sì fọ́ dànù Dangote is a blessed person wọ́n ní ọkàn tó dára ẹ wo bẹ́ẹ̀ ṣe ti stress wọn bàbá yẹn ò ráyè tí ẹ gẹrun mọ́ ẹ ti mú ayé ah! nàìjíríà ẹ jọ aṣáájú ẹ má bá wọn jẹ́ pàtẹ́kà ó ti yé yín a mọ̀ pé àwọn míì sọ pé míì àkíyèsí àwọn rẹ́pù yẹn náà àwọn gbogbo wọn torí gbogbo wọn bó ṣe wà yẹn nígbà tí Dangote dé àwọn náà máa fẹ́ ní pàṣẹ́ntéèjì bẹ́ẹ̀ ó ti yé yín wọ́n rán wọn àwọn pọ́ṣẹ́ àwọn ọmọ kọ́ lọ ṣiṣẹ́ wọn ọ̀rọ̀ wọn pé kọ́ lọ máa kówó jẹ míì sọ pé kọ́ máa gbowó wọn gbowó ẹsẹ̀ understand ah gbogbo wọn dey all these politicians dey have money abroad we don't want to talk too much. Eh? wọ́n gba gbogbo ilẹ̀ ilẹ̀ mr adébọ̀wálé tẹ̀mítẹ̀ sí sọ mo ń bọ̀ mo máa wá fún yẹn létà àwọn Lagos state àbí federal government ló gbà ni wọ́n wá gbé fáwọn obìnrin wọ́n wá ní estate gbádá estate àwo gbogbo ẹ̀ náà máa sọ estate estate ẹ̀dẹ̀ gbá lọ́wọ́ àwọn èèyàn àwọn tó nílẹ̀ tó ra nǹkan wọn gbà wọ́n dẹ̀ gbá lọ́wọ́ wọn wọ́n ní accusation làwọn wá gbé fáwọn obìnrin kan a ní estate of Labaja, estate of Tàmàdù níbẹ̀ yẹn mò ń bọ̀ bẹ́ẹ̀ mi sí ìdè o but that mi ẹ torí Ọlọ́run mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín o mo fi ẹlẹ́dàá àbí bá tún mọ́ gàjì máa mi tán ti dolóògbé ìyá rẹ̀ mo fi bẹ̀ yín o mo fi bẹ̀yìn o mo fi ẹlẹ́dàá yín bẹ̀yìn o mo fi ẹlẹ́dàá mi mo fi ẹlẹ́dàá ṣe èyí mo fi gbogbo wọn pátá àwọn tó ń mí àti àti gbogbo ọmọ tẹ́bí fúnra yín tí ẹ̀ bí mo fi bẹ̀yìn o ẹ jọ̀ọ́ ẹ bá wa da àwọn kàbá yẹn rú ẹ pàṣẹ kí Bọ́lá sọ̀rọ̀ ká gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Dangote ṣiṣẹ́ ẹ jẹ́ kàlàáfíà wà ẹ ti gbọ́ sà ẹ ṣe gọ̀ǹdádì ẹ gbọ́ o ṣe mọ̀ pé ń gbà ẹ mọ̀ pé gbogbo àwọn kàbá náà sọ pé ẹ ti jẹ́ owó jù lẹ́kọ̀ọ́ wọn ò fẹ́ kẹ́ lọ sókè lọ́hùn ṣe mọ̀ pé a speak fún yín Ọlọ́run dẹ́gbà yẹn lẹ́ o ẹ jọ̀ọ́ ẹ torí bá gbà ọyìn ẹ ṣe ti understand give it shall be given back unto you ni o ó ti ẹyin ṣe mọ̀ pé àwọn kan báyẹn náà bóyá wẹ́wẹ́wẹ́ ni bóyá ńláńládẹ̀ ni ṣe mọ̀ pé mìjọ́ tí ọ̀tẹ̀ wọn ò fẹ́ kẹ́ lọ síbẹ̀ but a sọ pé máa kojú àwọn kan báyẹn máa jẹ́ kí orílẹ̀-èdè wa dà refinery máa wà iná máa wà ẹ máa gbà wá lọ́wọ́ ẹ ti understand torí kì í ṣòwò lẹ́fẹ́ wá tó bá jẹ́ pé kó ń gbóbìnrin ẹ ti gbóbìnrin torí ẹ má bínú ṣé kì í sáré story kan dáàdì mi ẹ má bínú mọ́mì mi ẹ má bínú olúrẹ̀mí Tinubu mo rántí jọyọ̀ dáàdì mi ọmọ bàbá ọmọ mi ó sì wà níbi iṣẹ́ ọmọ mi ní ká máa lọ a máa sọ fún ọmọ adébẹ̀ ní ìwé náà adébíṣẹ́ yẹn ẹ mọ̀ kan adé ní ọjọ́ náà ṣe mọ̀ pé ó máa lọ ń gbowó ní làkàpán ṣe èkó resort wọ́n bá dádì bẹ́ẹ̀ bá dé má jẹ mọ́mì mi wá bá dádì bẹ́ẹ̀ gbà ẹ̀ lọ wọ́n sì yàn dáadáa ṣó ti yé bẹ́ẹ̀ mọ́mì mi wá bá bẹ́ẹ̀ mọ̀ ọkọ tó ṣe mọ́ pa ẹ̀ ẹ má bínú dáadì jàre mi ìfẹ́ sọ tán ó ti yé mọ́mì mi àdáde mi ṣó ti yé yín kò ń ṣèyàn lẹ́ ń wá ṣó ti yé yín bẹ́ẹ̀ kí nàìjíríà lè dá mi ó ti yé yín dádì kò ní bàjẹ́ fún yín ẹ jọ ẹ ti rọ Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n fi gbogbo torí gbogbo kìnìyàn wọ́n ń sọ fún mi ẹ má jẹ́ kí n ṣe tòótọ́ wọ́n pé wọ́n ní pé kò sí kankan tó lè ṣe fún Dangote tí president Obama ò pa ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bọ̀ mo ní dádì mi ò lè ṣe é <laughs> mo ní dádì mi ò lè ṣe é láéláé dádì mi wọn jẹ́ wọn máa fẹ́ kí orílẹ̀-èdè kó má lè sọ pé táwọn èèyàn sọ pé kò sí kankan tó máa dá láti orílẹ̀-èdè nàìjíríà kó tiẹ̀ lè sọ pé nàìjíríà ti ẹ̀dá lẹ́ẹ̀kan wọn rà fẹ́rẹ́ ìṣiṣẹ́ gbogbo kó wà òkè ah! ẹ jẹ́ kí Dangote ẹjọ ẹ jẹ́ kó breathe let the poor breathe that i mean àwọn ẹ bá sọ fáwọn kàbá yẹn jí kó jẹ́ kí the poor breathe because iléeṣẹ́ yẹn bá ṣiṣẹ́ ń sì tí gbogbo nǹkan tó fẹnu bá gbogbo ẹ̀ the poor will breathe but tó bá fẹ́ máa da dúró tó fẹ́ máa fẹnu bà jẹ́ torí àwọn investors àwọn olè wọ́n jí owó Nigeria. ah this àwà àwọn èèyàn tó wọ́n àwọn akótilétà ò ní tìjú o àwọn akótilétà ò ní tìjú o hmm. the only of Nigeria that I've seen in my life I see they don't have shame You see? In the other country, in China, <laughs> if they try nonsense like this, they will cut their head pieces. But Nigeria? So, Kito n Ogun State Commissioner, mo wo fídíò kan tí Aláròyé gbé lónìí tó náà ń ju àwọn èèyàn sí kànga kànga ibi tó náà ju ọmọbìnrin yẹn sí ọmọ seventeen years yẹn ibi náà náà jù sí yẹn ta ló lọ ti kànga náà pa torí wọ́n fọ́ kànga yẹn kó tó di pé wọ́n wọ́n rọmọ náà gbé jáde àbí question ta ló rẹ́ kọ̀ǹga yẹn lẹ́yìn tí wọ́n gbé jójú ọmọ náà sí wọ́n rẹ́ kọ̀ǹga yẹn pa wọ́n dẹ̀ ti pa ṣé ta ló ní ta ló rẹ́ kọ̀ǹga yẹn pa nígbà tó ń ju ọmọ yẹn síbẹ̀ ta ló rẹ́ pa nígbà tó ń ju ọmọ yẹn sí àbí àbáwọn tó jí ọmọ gbé ló rẹ́ pa ni mo kàn wò ní bí mo ṣe wò lẹ́ẹ̀kan mo ṣí ẹ̀ tó dà nígbàgbé wọ́n jí ọmọ tó ń jù sí kọ̀ǹga ọmọ seventeen years yẹn wọ́n wá wọ́n rẹ́ kọ̀ǹga bẹ̀ yẹn wọ́n rẹ́ pa ni wọ́n dẹ̀ ti fi balọ́ọ̀gì sí èyí wọ́n sọ pé wọ́n ju ọmọbìnrin yẹn sí tán kó egungun ẹ̀ jáde yẹn níjẹ̀bú gbóni o Ogun State Commissioner Bíọ́dún Ọlámùtú ẹ̀gúnṣẹ́ sà ta ló ta ló rẹ́ kànga yẹn pa wọ́n mà rẹ́ pa nì wọ́n wá wo kán tó lè rí egungun yẹn kó jáde ta ló rẹ́ pa. ta ló rẹ pa ó secondly mo fẹ́ máa lọ báyìí ẹ má bínú ọmọ ìjẹ̀bú tó ló wà lára wọn yẹn ẹ jẹ́ kó rojú ẹ àti ìrojú ọmọ ìjẹ̀bú yẹn àwọn fámìlì bíi ìlú ebedamina ní gbogbo náà ti wá nkọ́ni pinni kenyan jesus láwọn àdúgbò bẹ̀rẹ̀ náà ní àwọn ọmọ yẹn wọ́n ti wá again for you to know ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin detective ọlọ́pàá efcc i mean DSS àti gbogbo Interpol international Interpol God bless you all for you to know that people come from one state go and do another havoc in another state ṣé mo pé mo sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ fún yín Koko Zaria tó máa jalè lẹ́kọ̀ọ́ máa tó máa sálọ sára sálọ Kaduna sálọ gbogbo ilẹ̀ north ṣó ti yẹyin mẹ́yẹn ó máa sálọ so people come from one state Anambra àbí nǹkan kan Anambra làwọn ọmọ yẹn ti ń wá lára majority wọn ti gbé Jẹ̀bú Òde rí o wọ́n ti gbé Jẹ̀bú Òde àti Jẹ̀bú Gbórí o Anambra ni wọ́n ti ń wá I remember again nígbà yẹn tí wọ́n wá gbé bàbá Ṣùbọ́mi ní Ìjẹ̀bú Òde wọ́n náà dress báyìí pẹ̀lú convoy wọ́n dress bíi chief ni so ìgbà tó ń wọlé security ò ní lè query wọn wọ́n wọlé bíi pé wọ́n fẹ́ wá lára àwọn important personality tó máa ń wá visit wọn wọ́n náà wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá gbé bàbá yẹn tó wá kidnap wọn jáde ńgbà yẹn ọmọ Ìgbò ẹ pẹ̀lẹ́ mo o táwọn yẹn náà ń sí tó bá pọ̀ owó tẹ̀ wọ́n tó bá ti dolówó tó ń wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣò wọ́n lórí mídíà wọ́n máa ṣe bí olórí burúkú torí ẹ̀ tó bá pààyàn kò ní jẹ́ nǹkan kan fún ọ torí wọ́n ti ń pààyàn tipẹ́ when you are talking about stop killing a máa wò pé ọ̀dẹ̀ wèrè kí ló wà nípa killing kankan pààyàn lásán ẹwọn ọmọ yẹn bó ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ tó tún sọ with arrogance ìyẹn èyí tí wọ́n mú ló with arrogance ni kò gbójú sókè bó ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ gan ń tó máa ti dáríjì ọlọ́run máa dáríjì ọlọ́run ló máa dáríjì àwọn tó yẹ kán fún fáyà nìkan kó má pẹ́ wọ́n dájú kò sí they cannot repent I tell you for people to look at people kò ń ṣe ẹnìkan kì í ṣe èèyàn méjì wọn á gbé wọn á sọ síkàn wọn ìtàn máa yìnbọn fún wọn yìnbọn fún wọn máa ní kán dáríjì wọn gbọ́dọ̀ fẹ́ dáríjì wọn anyway ṣá kò tí ẹ kán máa fún wọn ní ẹ gbúdọ̀ máa jẹ́ kókó tutù torí kó tó di pátẹ́gùn fẹ́ sí nǹkan tó bá ṣe kán balẹ̀ filẹ̀ kò ṣàwà tábà àwọn èèyàn tó bá ń sọ tòótọ́ ọ̀rọ̀ ni wọ́n máa wọ́n á jókòó sórí mídíà bó ṣe wà wọ́n wà lórí mídíà gbogbo àwọn tó ń pààyàn yẹn they go around some of them will be using pencil like this wọ́n máa tó fi ṣe dip wọ́n máa náwó sí ẹ̀ tó bá sọ̀rọ̀ wọ́n máa ṣe báyìí ẹ kọ́ wọn ní lẹ́sìn bàbá wa ṣáájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ bá wa kọ́ wọn lẹ́jọ́ ẹ mọ̀ pé nǹkan tí a sọ lónìí ọ̀rọ̀ tí ọlọ́pàá kéékèèké yẹn kò kàn yín torí pé kò láti pọ̀ ọlọ́pàá yẹn but ọ̀rọ̀ Dangote ọ̀rọ̀ Nàìjíríà dé ó Nàìjíríà tí Dangote bá bẹ̀rẹ̀ sí í fọ́ṣọ̀ Dada, Nigeria is a ego ego ẹ máa mọ̀ pé ṣe ego is a ego to you ó ti yẹ yín but gbogbo àwọn tó jókòó tó máa fẹ́ ní ṣíà tí wọ́n sanwó síbẹ̀ yẹn àwọn politician kó dá if they are doing wọn ní kékeré àwọn èèyàn kan ní ìlú òyìnbó ń sìn nírú gbogbo àwọn tó ní owó yẹn tí ó jẹ́ politician wọ́n máa bí pé wọ́n máa ní percentage tó bá kúkú invest sí iléeṣẹ́ kọ̀ọ̀kan wá sọ pé o fẹ́ ní percentage nítorí kó jẹ́ politician kó dá o mo ní a lot of voice note táwọn èèyàn ń send sí mi a lot of things táwọn àwọn APC àtàwọn no politician tó ń ṣe it's not good o. Oh ẹ̀jẹ̀ kan kọ̀ bùn tó bá ti fèèyàn jẹ tó yẹ bá ti jẹ́ politician kò tí ì sọ wọn di ọlọ́run débi pé wọ́n kọ̀ máa ba orílẹ̀-èdè jẹ́ àwọn politicians eh, àwọn retired politicians mi náà ni majority of wọn kaba yẹn yes àwọn tó ti rule dèrè wọn ni kaba yẹn and when go to power doesn't mean that you be destroying the system when they are destroying the system eh, gbogbo àwọn ọmọ olóko máa pariwo eh, mẹ̀kúnnù máa pọ̀ ńbẹ̀ gbólé máa pọ̀ ìwà burúkú pọ̀ ńbẹ̀ so bí ìwà burúkú ṣe pọ̀ lórílẹ̀‐èdè yẹn náà báwọn èèyàn ṣe ti build ibẹ̀ yẹn ló fà á o ó ti yẹn mẹ́yẹn oppressors people want to just get rich every day because to tell ṣiṣẹ́ wọn tó máa ń fẹ́ ṣiṣẹ́ táwọn èèyàn bá tún fẹ́ dáṣẹ́ lẹ̀ wọ́n á tún frustrate ẹ̀ wọ́n wá sọ pé kọ́lẹ́ máa kó fàyàwó kọ́ máa ṣe oríṣiríṣi they don't want us to do things right in our country it's not good any country that is not doing right they will not find it right so let us do things right so that we can get the right answer ẹ ṣe tàdí ẹ má bínú èyí tó bá taba i mean tó bá bí nínú mo kàn ń joke ni but it's a things that i love to ṣé mo mi ò tán mọ́ ń dá Alhaji Dangote ibẹ̀ yẹn ń sìn ṣe mọ̀ pé mo sọ pé a ní mi mo ń bọ̀ mi ti dé lórí àwọn gbogbo bẹ̀ yẹn gbogbo bọ́n ṣe ta bẹ̀ yẹn sìn àwọn fámìlì kan àwọn kan wà lérí àbẹ̀yẹn tó yẹ pé wọ́n máa gbowó mẹ́bọ̀ tí ń gbọ́ gọ́fìnà tó ta bẹ̀ yẹn gbà ẹ̀ àwọn ló gba gbogbo owó gbogbo àwọn tó dẹ̀ níbẹ̀ yẹn wọ́n fún wọn ní kankan irú fada ìlọ mi ń sìn wọ́n ní gbogbo wọn ń jìyà ni tẹ́mi rò pé wọ́n nílẹ̀ kan tó ń fẹ́ ta gbogbo ẹ̀ náà ti gbà ọmọ wọn ló béèrè owó lọ́mìí pé òun fẹ́ san owó òun ó nídìí assistance ń yọ ìmọ̀ wá pé bọ́lá ti pítọ́ ajá tó fẹ́ kan lè mọ́ mú níbi tí mo ti ń pariwo níbi tí mo wáṣọ ọmọ ọ̀dọ̀ lẹ́yìn tó ń dì pẹ̀lú mi ẹ gbọ́ gbogbo ẹkún tí mo ti sun lọ́jọ́ thirteen rìn láyé uh, polit i mean obìnrin wo ló ń ṣe blọ́ọ̀gì lórí mídíà tó ti sunkún bí èmi rí i cry like a baby after wọ́n ṣe gbogbo ìkà wọ̀nyí fún mi president Bola Ahmed Tinubu nothing being done to all this your gbogbo àwọn boys APC yìí tó ń ṣèkà fún mi up to date wọ́n ń work freely ni wọ́n ń work freely ni ọ̀rọ̀ mi pọ̀rọ̀ òun ni wọ́n ń work freely ni tá a bá máa wò náà sìn kéwọ̀ yẹn ọlọ́run dáríjì mi lára àwọn tó máa fẹ́ ń ṣe tó máa máa mi ò tí mi ò mọ tó máa máa gbógun tìyàn tó máa ṣe bí ọ̀rẹ́ tó dẹ̀ jọ́ta ni wọn kéwọ̀ yẹn náà máa wà ń bẹ́ anyway mo kàn ní jẹ́jẹ́ máa lọ báyìí torí mo ní àpọ̀jọ́ let's go darling ṣe ti gbọ́ mo kàn ní kí n sọ eléyìí nítorí pé mo lè má ráyè lè gé ìdó ni láti ṣe àwọn ọ̀rọ̀ báyìí ẹ ti gbọ́ dádì mi ẹ jọ̀ọ́ ìta bá sọ tó bá bínú ẹ má bínú bọ́ tí gbogbo àwọn èèyàn yìí wọ́n ń kó owó lọ sókèèrè so that owó tó ń kó torí company tí wọ́n yàn fẹ́ kí wo nàìjíríà kára tu gbogbo nàìjíríà tára ọba dẹ tára ọba dẹ tu gbogbo nàìjíríà lára máa turú àwa báyìí tára ọba ti tu nàìjíríà tó jẹ́ pé few people lára ń tu orílẹ̀-èdè yẹn máa kígbe ni tó má dẹ̀ ti kígbe fẹ́ẹ̀ sọ táwọn èèyàn ń kúkú yàtọ̀ kúkú ẹ̀sìn tí wọ́n ń pokùnso oríṣi orílẹ̀-èdè náà máa ní ìnira tó burú jáì ni ẹ má dẹ̀ jẹ́ ntàn yín mi ò lè sọ wọn ẹ jẹ́ n sọ fún iṣẹ́ rí Alhaji Dangote mo gbọ́ story kan pa wọn very good ó interest mi gan mo ti mọ ilé ìtìpẹ́ o Alhaji Dangote wọ́n nígbà tí bàbá dáhùn sáà wọ́n ní program ní ṣé amẹ́ríkà àbí ń gbóníjọ́ ẹ̀ lọ wọ́n ṣà um, program ní abroad so wọ́n wà ní plane yẹn plane yẹn ti wá kún first class ẹ̀ ni wọ́n máa gbọ́dọ̀ náà gbọ́dọ̀ tẹ̀lé wọ́n wá ní bàbá dangote wọ́n wà mẹ́ wọ́n wá ní ah ó dẹ̀ wà very very important bàbá dangote wà nínú mọ́tò ó wà nínú plane yẹn wọ́n bọ́lẹ̀ fún ìdáhùsà wọ́n gbàdúrà fún wọ́n ti gbàdúrà wọ́n tún gbàdúrà lẹ́nu ọmọ ọmọ àwa ọmọ ọlọ́run báyìí bẹ́ẹ̀ ni o ṣòtìyẹ yín mẹ́yẹ̀ sóòyàn kì í gbà ṣe burúkú sí wọn torí gbogbo àwọn ọ̀rẹ́ wọn náà yín wọn sọ àbílẹ̀ rí wọn mo rí mo rí píchọ <laughs> ọ̀dẹ́dọ́lá ọ̀dáfẹ́mi ọ̀tọ́lẹ́lá ó ṣe bẹ́ẹ̀ pé ò tí mọ nàìjíríà tó fẹ́ bá ṣòwò everybody will be running even nigeria can a lot of nigerians have money also that can tó jẹ́ businessmen tó ń lè invest in nigeria they have opportunity in abroad they will rather put there torí pé nigeria gbogbo yàtọ̀ sówó tó ń jí wọ́n máa ba gbogbo ẹ̀jẹ̀ náà ni kí ló dé ẹ má jẹ́ máa ba nǹkan jẹ́ ẹ̀ tìgbà tí mo wà ní nigeria ń gbà yẹn tí mo fi lọ sí nigeria tí mo ní kí n lọ invest ní nàìjíríà nígbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí ní wà òkè little little ní south africa tó bá jẹ́ pé canada ni mo wá ń gbà yẹn ó possible kí n má ní problem bàbá ọmọ mi lè má kú bó ṣe kú yẹn gbogbo wàhálà tí mo wá go through yẹn gbogbo business tó ń bàjẹ́ tí mo wá padà sẹ́sẹ̀ àárọ̀ ó lè má débẹ̀ tá a bá lọ nàìjíríà bẹ́ẹ̀ yẹn wọ́n máa fẹ́ dáyàn padà sẹ́sẹ̀ àárọ̀ ni tó bá rí ẹ lókèrè báyìí wọ́n ní wọ́n fẹ́ dá padà sẹ́sẹ̀ àárọ̀ ni wọ́n máa kàn bá èèyàn wọ́n kàn jókòó some people are just strong there to destroy people just for their own family for their own life alone just to enjoy enjoyment wọn náà kẹ̀dẹ̀rẹ́ gbáṣẹ́wó ṣe bí olórí burúkú kiri lọ́mọlá máa sọ oríṣiríṣi jẹ́ káwọn ọmọ lè dìdàkudà kọ́ máa sọ pé okay open your body so that you give they give you this money àwọn owó tó ń nǹkan burúkú náà fowó wá ṣe fún àwọn ọmọ wa ní orílẹ̀-èdè nàìjíríà so àwọn tó bá ti ń fowó ṣòwò tó sì ń invest sí nàìjíríà yẹn tó ṣe tó fẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ pé wọ́n lé o a ní ìdírú mọ́ dangote ni o kì í ṣe kíkà fẹ́ tún pa dangote rùn o ká tún pa gbogbo resources ẹ̀ o ká bá yí ẹ̀jẹ̀ ká dá padà sẹ́lẹ̀ àárọ̀ o kò sẹ́ni tó wá lòun fẹ́ bá Dangote yẹn láyé jẹ́ tí Nàìjíríà yẹn máa crush ni ó máa bàjẹ́ pátápátá ni ẹ ti wọ́n kò ṣe kíjọ́rọ̀ o ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ o ṣe mọ̀ pé a ti sọ̀rọ̀ lóríṣiríṣi ẹ kàn máa kúrò mọ́ Dangote ẹ̀jẹ̀ ìlà Dangote nìkan Dangote Dangote kan ló wa mọ́tò ṣe ti understand bẹ́ẹ̀ bọ̀ mí sọ gbogbo yẹn a ti sọ yẹn sẹ́yìn dadi you know intawa ò mọ̀ ẹ mọ̀ ẹ ti understand bẹ́ẹ̀ yẹn intawa ò mọ̀ ẹ mọ̀ o intawa ò mọ̀ ìgbà yẹn Dangote tí ó wá jámọ́ lọ́wọ́ tó fẹ́ ra bẹ̀yẹn ó lè má jóun àwọn tó kọ́kọ́ fẹ́ gba bẹ̀yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ti ẹ̀ níra wọn fẹ́ dọ́gbọ́n sàbàlẹ̀ ni ẹ ti gbọ́ nípa sàbàlẹ̀ jẹ́ tán ẹ ti gbọ́ nípa sàbàlẹ̀ jẹ́ tán nǹkan tó ń fẹ́ ṣe ń gbà yẹn ni ṣó ti yé yín so àwọn ẹ máa pàtẹ́wọ́ tẹ́ bá ti Dangote mọ Nàìjíríà èyí tẹ́ máa rí wọn tẹ́ máa wọ́ yẹn ẹ pàtẹ́wọ́ fún wọn ni o àtẹ́yù ṣé àwọn èèyàn tó bá sọ pé ẹ wọ́n ti bọ́dà àwọn ṣe kíríkan àwọn olè ló máa ń sọ̀rọ̀ sí yín létí tó ń ṣe oríṣiríṣi balance àwọn ló máa sọ fún yín náà ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ torí pé ẹ̀ mọ jilẹ̀jilẹ̀ wọn pé nǹkan mú nǹkan wọn kì í ṣe ẹrù tí wọn kó wọlé yẹn sí Dangote ò bá kó ọjà wọlé ó lè wọ́n jù bẹ́ẹ̀ lọ wọn á kó sí gbèkùn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bọ́n ti yẹn kọ́ la fẹ́ sọ ń sin àsọ̀rọ̀ ráìsì àsọ̀rọ̀ anything ọ̀rọ̀ refinery là ń sọ lọ́wọ́lọ́wọ́ torí àwọn èèyàn tó fẹ́ gbaṣẹ́ àtàwọn èèyàn tó ì máa gbaṣẹ́ ẹjọ́ ti rí ọlọ́run ẹjọ́ tètè bàbá nǹkan ṣe sí dáàdì mi ẹ ṣe gan ni any wonderful day o hmm. ẹ̀yin tẹ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ fẹ́ jà tẹ́ fẹ́ jà ọmọ rẹ̀ ẹ aya re bàbá re ìyá re ó máa ń build nǹkan tó bá ti jẹ́ tiẹ̀ ni kò ń bàjẹ́ o ẹni tó bá ti ń ba nǹkan jẹ́ ọmọ àlè náà máa ń pè o ẹni tó bá ti rí nǹkan tó dáa tí ò lè hard mọ tó dẹ̀ pé kó bàjẹ́ ló wà fún ọmọ àlè gidi ni ẹni tó bá dẹ̀ rẹni tó fẹ́ ba nǹkan jẹ́ tó ń bàjẹ́ tó dẹ̀ wà ní òun ló máa support ọmọ àlè gidi lòun náà o so owó ẹyẹrẹ ẹ wò ṣé ọmọ ọkọ nàìjíríà ni ẹ ṣé o gbọ́ ṣé ọmọ ọkọ ni ẹ àbọ̀mọ àlè ni ẹ so ìṣe àtiwá ẹ la máa fi mọ ọmọ tó jẹ́ o ó ti yé ìyẹn bó ṣe jẹ́ bye for now ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kàn ní kí n sọ eléyìí náà kí n tó máa lọ láti máa rẹ̀ bọ́ ká tó máa lọ tolúwa ni mí read that verse for me read that verse of that bible for me. má bínú dè jẹ́ n fi jẹ́ n jẹ́ ṣe kíní wọn ó yà kọ́. keep keep this book call say read read come complete ṣó dẹ̀ ní jẹ́ kó rójú ẹ̀ ní ọmọ mi ṣó na àwọn èmi àtọmọ mi àjọ wọṣẹ kan náà ní see want to try me want to see my daughter you want to see my daughter this is my daughter see ilé ìwò jẹ ni ojú ma. máa <laughs> ó máa ti jẹ́ ọmọdélé. I said keep this book of the law. of the law always on your lips. Yes. Meditate on it day and night. Yes. So that you may be careful to do everything written in it. Then you'll be prosperous and successful. You see, fear the Lord. Oh. Keep the word of God, the truth in your mouth. Be steadfast on it oh, every day. Kini, book of what? Joshua 1 verse 8. Joshua 1 verse 8. Joshua 1 verse 8. Keep that word of God in your mouth. That is truth. What is the word of God? The truth. Be a true sayer. Don't be a destroyer. Love you guys. So, see you again.